sá lọ aṣáálẹ̀ <laughs> ti ẹ̀ ní ẹ ẹ sọ ọkùnrin tílé bá dá lásán ni ẹ. bẹ́ẹ̀ mo ti sọ fún ẹ mọ mọ bá mi ṣe àwọn eré pàlàpàlà yẹn mọ. jọ irú eré kéré òwú bẹ́ẹ̀ ṣe báwo ló ṣe ń ṣe báyìí náà Démọ́lá nǹkan tí mo need lọ́dọ̀ ẹni mò ń béèrè ìwọ náà wò ó sí gbogbo lélẹ̀ títà ìgbín àti ẹnìkan láwa ń jẹ́ àwọlé lọ jẹ́ àlọ́ gbádùn ara wa. Jùmọ̀kẹ́ ìyàwó ọ̀rẹ́ mi ló jẹ́. ìyàwó ọ̀rẹ́ mi jẹ́ so ayé ń ṣerú ẹ̀ mà kí ló ń ṣe ẹ̀ náà ẹ́ gbogbo olú pàlàpàlà tó fi ń nà mí mi kí n tó ń ṣerú rẹ̀ mo fi ọlọ́run bá bẹ̀ ní o ò lè ṣe kò sí problem sórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀yìn ọkọ mi ò gbọ́dọ̀ sí o ìjọ tí ọkọ mi bá fi lè mọ̀ máa jẹ́wọ́ fún ẹ tó bẹ̀rẹ̀ yẹn mo dé. Thank you orí mi má ṣe takò mí ìṣẹ̀dá mi jọ̀wọ́ lànà kò mí ẹ̀yin tó láyé ẹ dúró sí mi kán kó wa kan àgàbò mi. lórí orí ooo. ọmọ gbogbo èyí ló ṣe ní káwọn ń tẹ̀lé ìgbẹ́lá láìsí àti mo rí pé àwọn ìpínlẹ̀ ó ti dọ̀tí gan èmi náà kì í just have to stop all this thing. tí n bá ti jí láàárọ̀ tí mi ò ṣe ẹni ti arákùn máa ń ronú ní kí sáré fún ọ̀gẹ̀ dẹ̀ mú. ṣé kí wọ́n bá tún ìgbà lọ́dẹ bá fi ṣe ní ti fáàtì ní ọgbọ̀n ìyẹn ló wà bẹ́ẹ̀ fọ́. ṣé o ní kí fọ́ náà? mi láìkè. gbogbo táwọn ọmọ gbé mọ́tò lọ káwọ̀ sí mo ló máa fọ mọ́tò mi lé àti bọ́rẹ̀ mi ló ní mọ́tò nǹkan tẹ́rẹ̀ mi ní èmi náà mo ní nà án. ọmọ ilé ìjìnlẹ̀ ọ̀rẹ́ ń sin báwo ló ní máa fi ìsìn. àmì mọ̀mọ́ ọbẹ̀ ni tètò bá ti fẹ́ bẹ̀ mí ṣe nǹkan tiẹ̀ ti tèmi náà ni ṣé òróró bẹ́ẹ̀ ni go anything bẹ̀ mí. bẹ́ẹ̀ ẹ pé kò jọ kò drop sí bébì jọ̀ọ́ tó yẹn náà gẹ́gẹ́ bí wọ́n ní kò sọ fún wọn ní ìjọba mi sọ fún wọn tí mo ní kó fún wọn bá mi fún wọn kọ́ má bínú kó kéré kó lè bá mi bí kó bá mi sọ fún wọn pé kọ́ má fa wá lẹ́ o kí stay strong. ìjọba mi kìlọ̀ fún wọn kán wa mọ́tò bí ẹni torí ẹ̀ pé because ìsìn la máa bọ́ sí express ìsìn wọ́n á máa wa mọ́tò bí ẹni torí ẹ̀ ti burú. Joe realize pé Adémọ́lá ọ̀rẹ́ mi bá sọ asin bàbọ́ kọ́ ẹ. o kàn ń blame mi ni honestly o kàn ń blame mi ṣebí èmi máa jókòó sínú mọ́tò èmi máa wà nínú mọ́tò náà bàbá dé express ń sìn ọmọ máa sáré ni ọmọ máa sáré tọmọ máa overtake anyhow ni. torí pé wọ́n ti máa ń pọ̀ jù ní sọ̀rọ̀ àbí all right. ọ̀rẹ́ mi mo gbé obìnrin obìnrin òde ní máa ń ṣèṣe obìnrin obìnrin ní làákà ìwọ̀n ti wọ̀ ẹ̀yìn. ìwọ ló jẹ́ kó àwọn ẹbí ìjì rẹ̀ ní kò ní sí lásì. ó sọ wà mọ́kọ́ ẹ̀ ó sọ di dírẹ́fà ẹ̀ láwọn níjọ́. do it nǹkan tó náà ṣe ò dáa náà ìwà dọ̀tí ló wù yìí. báwo ni wọn náà tuntun sọ̀rọ̀. báwo. ìwọ náà tún gbà mí gbọ́ pẹ̀lú kan tó wà ní. ìwọ náà tún ṣé mo lè ṣerú nǹkan báyẹn sá. kí ló dé tí mo fi ní gbàgbọ́ nǹkan tó yẹ pé mo rí jẹ́ kí n sọ orúkọ fún ẹ ìwà àbájẹ́ ìbáyẹn lálejò inú ọkàn ló máa ń wà tẹ́pà tí wàá fún láyè ìyá ṣe kí ni ìyá ń wà yẹn náà. ṣé lónìí làwọn mẹ́ta ti jọ wà ní èmi èmi màá wá fi ọ̀bẹ yìí jẹ́ ọ̀rẹ́ mi ní ní su pẹ̀lú nǹkan tí mi tá a rí gbàgbé ẹ̀ mi ò lè gbẹ́ gbọ́ ò. jẹ́ kí n sọ fún ẹ torí tó yé ọ̀pọ̀ yìí ò ń ṣe yìí sórí tí ò bá kí n ṣe bí ọlá pé a tètè wọlé hmm. nǹkan tá a sọ yìí kó làbá máa sọ. àbí mo mọ̀ pé nǹkan ní àti ṣẹlẹ̀ ọ̀rọ̀ ló mọ irú attempt tó ti make láti máa ṣe gbogbo orúkọ ẹ̀ nígbà tá a bá sí nílé gbàtẹ́ méjì wá gbà mí gbọ́ tálẹ́ fẹ́ kó gbà mí gbọ́. kò dẹ̀ tẹnu máa pẹ́ wọ ìwọ wọ ṣé fẹ́ sọ fún akẹ́kọ̀ọ́ tó ṣẹlẹ̀ òṣè mi. sọ ma sọ ma ká tètè dáàbò ìgbà tó ti ti ti fura ọjọ́ kan mo lọ lọ ọkùnrin ayé mhm. nígbà tí yẹn ti lọ́dọ́ fi ẹ sọba tó bá kan sí kò tí ẹ bínú. Mhm. mi ò lè ṣe gbogbo nǹkan báyẹn fún ẹ jẹ́ kó yé. wọ́n kì í sùn ẹran ní ọ̀nà gbogbo. eléyìí tó ṣe inú ayé mi náà tó ó tó gẹ́ẹ́ jọ nítorí ọlọ́run excuse me. Mm-hmm. ọmọ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ lórí ìgbà tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká jòkó ká ṣètò ẹ̀ ká ṣètò rẹ̀ ọ̀rẹ́ là mẹ́ta tí jọ ń bá bọ̀ ti pẹ́ mi ò sọ pé nǹkan tó ṣe dáa but ẹ jẹ́ ká jòkó ká ṣètò ẹ̀. kí ló lè kí ló lè tó yẹ. ọ̀hún tuntun ni ọlọ́run láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú tí o bá ṣe pé ọpọlọ pẹ́pẹ́ yà ọkọ mi ẹ̀rìn sásìkò so kọ́ rẹ̀ ìbomi lẹ́yìn fẹ́ láti sọ. wọ́n gbé lọ́bẹ̀ yẹn wọ́n ti kó tí ìlú tó yẹn ọ̀rẹ́ ni wà náà àbúrò òun nítorí nǹkan tó ṣẹlẹ̀ ká sọ pé. Eh, eh, ọ̀rẹ́ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ṣé èmi lẹ́fẹ̀ẹ́ máa fi ṣe sacrifice ọ̀rẹ́ yìí kò lè work kò tẹ̀ work rárá rárá ni. ṣé ọ̀rọ̀ yìí láàrin wọ pẹ̀lú ọlọ́run bó ṣe rí. ẹ eh, gbẹ́dọ̀ sí sọ̀rọ̀ ẹ̀yìn pẹ̀lú jùtì ẹ tún lẹ́nu ẹ tún lè máa sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ wo ti dà báyìí ṣé ibi tẹ́ jíjọ mu gàrí yín ó ti dà kọ́lùkálù pínpín ń gàrí ẹ̀ olúkálukú máa lọ. tàbí kì í ní sùúrù nígbà tó ẹ̀ ẹ jẹ́ ká ráàbù ẹ̀.